إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته òní ni yọ́mọ̀lẹ̀ ahad déètì òní ni 27 27 oṣù kọkànlá ọdún 1441 ní Ìjẹjọ a pín àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ sí ọ̀nà mẹ́ta a rí àkọ́kọ́ sọ pàtàkì ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lólehíjà a rí kejì sọ àwọn májẹ̀mú ẹran ọdún iléyá ìkẹta rẹ̀ òun ni aṣọ ìgbà ìmọ̀kan tí Islam ṣe ní èèwọ̀ nígbà tó di ní àná mo fi kéde síta fún wa wípé ìjọsìn àti àṣà ni a máa gbéyẹ̀wò lẹ́ni tó gbàgbé abala kẹta tí ó ṣẹ́kù nínú ọ̀rọ̀ ìjẹjọ́ so nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìjọsìn àti àṣà ó wà ńlẹ̀ ká yanjú èyí tí ó síwájú tó wà ńlẹ̀ aṣọ ìgbà ìmọ̀ kan tí Islam ṣe ní èèwọ̀ àfojúsùn mi lórí ẹ̀ àti èròǹgbà mi lórí ẹ̀ òun ni pé mo fẹ́ sopọ̀ mọ́ Eidul Adha mo fẹ́ sopọ̀ mọ́ ọdún iléyà nítorí pé àwa mẹ̀kúnnù ọlọ́run àwa ni a ní ìṣesí ká aṣọ ọdún. àwa mẹ̀kúnnù la ń ṣe sí ká máa ra aṣọ ọdún àwọn olówó kò sígbà tí àwọn kìí ra aṣọ nínú ọdún pàápàá jùlọ ọdún léyá àwọn èèyàn aṣọ tó pọ̀ jù tí wọ́n máa ń wọ̀ wá sí rìndì ó ní aṣọ titun mo wá fẹ́ ṣe nàṣíhà fún wa lórí aṣọ kí a lè ṣọ́ra àtọkùnrin wa àtobìnrin wa. síwájú kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó di òjíṣẹ́ àwọn ìran rẹ̀ àwọn lárúbáwá àwọn náà máa wọ̀ṣọ wọ́n máa wọ̀ṣọ àmọ́ ìwọ̀ṣọ wọn nígbà náà lọ́hùn kò dáa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ò bá ẹ̀sìn lọ nítorí pé ìwọṣọ wọ lásìkò yẹn ó jẹ́ ìwọṣọ ìfọ̀ṣọ hàn ó jẹ́ ìwọṣọ ìfi ìhòhò hàn wọ́n lérò pé àwọn ń wọṣọ ni ṣùgbọ́n ní ti òdodo wọn ò ráṣọ wọ̀ wọn ò rí aṣọ wọ̀ ní ti òdodo ṣe wá rí ìṣesí yẹn ìṣesí kíyàn wọṣọ kó tún fi ìwòhàn ara sílẹ̀ kó fi ìhòhò ara sílẹ̀ ìṣesí yẹn àwa rí àwọn mùsùlùmí lásìkò yìí táwọn náà ń ṣe bẹ́ẹ̀ bákan náà lára ìwọṣọ ó ní ṣíṣe àrà dídára sí ara aṣọ. So àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ nígbà náà lọ́hùn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àrà tí máa ń dá sára aṣọ náà ni ò bá ìlànà ẹ̀sìn wa lọ. aṣọ mùsùlùmí aṣọ mùsùlùmí

kí ni ìhòhò nínú Islam kí ni ìhòhò ọkùnrin kí ni ìhòhò obìnrin ní ti ọkùnrin gbogbo tí bá ti ń bẹ láàrin ìdodo sí orúnkún rẹ̀ ìhòhò ni níwájú ni o lẹ́yìn ni o lẹ́gbẹ́ ọ̀tún ni o lẹ́gbẹ̀ẹ́ òsì ni o ìhòhò ni aṣọ tí Musulmi gbọ́dọ̀ wọ̀ wọn ò gbọ́dọ̀ rí ibì kankan láàrin ìdodo sí orúnkún rẹ̀ ọwọ́ á jẹ́ nǹkan tí wọ́n kàn ń pa fún wípé kò gbọ́dọ̀ ti torí pé àárín ìdodo sí orúnkún ni ìwòwò ọkùnrin wà kó wá sí èjìká lẹ̀ ẹ gbọ́ yé dáadáa kò gbọ́dọ̀ ti torí pé àárín ìdodo sí orúnkún ni ìhòòhò ọkùnrin wà kọ́ wá sì torí ìyẹn kọ́ wá sí dandan ni fún kó wọ aṣọ kan lé èjìká rẹ̀ ìbáà jẹ́ sí pé ó máa pakájá rẹ̀ ní ti àwọn obìnrin gbogbo ara obìnrin ni ẹ̀sìn pè ní ìhòòhò bẹ̀rẹ̀ láti irun orí rẹ̀ títí dé àtẹlẹsẹ̀ rẹ̀ ẹnu àwọn onímọ̀ pò lórí láti irun orí dé àtẹlẹsẹ̀ wọ́n yapa ẹnu lórí ojú face àti àtẹlẹwọ́ rẹ̀ àwọn kan gbà pé ara ìhò ni àwọn kan gbà pé kìí ṣe ara ìhòhò àwọn tí wọ́n sọ pé kìí ṣe ara ìhòhò àwọn sọ wípé ṣe bí lórí ìrun kò ní bo ojú kò sì ní bo ọwọ́ wọ́n ní tó bá sí pé bá jẹ́ ìhòhò ní ojú àti ọwọ́ ó yẹ kó bo ojú àti ọwọ́ nígbà tó gá sí pé òfin ìbo ìhòhò ọkàn pa ó lágbára lórí ọ̀rọ̀ ọ̀run kíkí àti pé májẹ̀mú ni kí aláwo tó lè gba ìrun obìnrin tó ti bàlágà wọlé ọ gbọ́dọ̀ bo ìhòhò rẹ̀ wọ́n ní torí náà ìhòhò obìnrin gbogbo ara rẹ̀ ni àyàfi ojú àti ọwọ́ rẹ̀ àwọn kan sọ báwọn nínú àwọn onímọ̀ pẹ̀lú ẹ̀rí yẹn àwọn kan sọ wípé ìhòhò lórí ìrun ó yàtọ̀ sí ìhòòhò nígbà tí ò bá sí ní orí ìrun wọ́n nítorí náà tí bá ń bẹ ní orí ìrun kò ní bo ojú kò sì ní bo ọwọ́ tí ò bá sí lórí ìrun yóò bo ojú yóò sì bo ọwọ́ nígbà tó bá ti wà ní òde náà tó túmọ̀ sí pé èyí tó kéré jù nínú ọ̀rọ̀ àwọn àfáà wa níbàámu sí àgbọ́yé wọn sí àyà alukur'an àti àwọn àdíìsì tí ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ yẹn àgásí pé èyí tó kéré jù tí wọ́n pè ní ìhòòhò obìnrin òun ni gbogbo ara rẹ̀ àyàfi ojú ẹ̀ àti ọwọ́ ẹ̀ nípa bẹ́ẹ̀ ẹnì yòówù nínú obìnrin tó bá fẹ́ jáde ó kéré parí a gbọ́dọ̀ rí ibì kankan ní ara rẹ̀ tó jẹ́ ibi tí ìyapẹ̀ẹ́nú wà àyàfi ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ tí ìyapẹ̀ẹ́nú wà a gbọ́dọ̀ rí ibì kankan ní ara rẹ̀ now ọdún ló wá ń bọ̀ yìí ní ìsìn nígbà tá fi rí today is twenty seven so ọdún kù bí ọjọ́ mẹ́wàá báyìí sóni ó kù bí ọjọ́ mẹ́tàlá sóni àbí tọ́yì aṣọ tó fẹ́ rán ẹjẹ́ ń lọ́dọ̀ wọ́n ní ìhòhò rẹ láàrin ìdodo sí orúnkún wọ́n sì wá fún ọ pé ọ gbọ́dọ̀ ti torí ìyẹn kọ́ wá lọ bó ti bo ìdodo orúnkún rẹ o gbọ́dọ̀ wọ nǹkan lé tó wẹ́ẹ̀lì tó bá ara ok now àwọn aṣọ tẹ́ tí ẹ̀ ń pè ní bùbá ǹjẹ́ ẹ mọ̀ pé àkóbá ń bẹ ń bẹ fún yín nígbà tí bùbá yẹn tí ọba bá sọ̀kalẹ̀ sí ibi ìtàn yín dáadáa bùbá tó o bá rán tó lórí ìrun tẹ́yìn ẹ sí sílẹ̀ bùbá tó wọ̀ tó forí kanlẹ̀ tẹ́yìn ẹ sí sílẹ̀ irú aṣọ yẹn kò tí ì ṣe déédéé nǹkan tí ẹ̀sìn béèrè lọ́wọ́ rẹ̀ kì í wá ṣe bùbá nìkan ni àrà táwọn èèyàn ń dá lónìí pẹ̀lú aṣọ ọkùnrin tó ń ṣe àkóbá fún wọn lórí ìrun wa nínú rẹ̀ òun ni aṣọ tí ń pè ní ẹ̀sìkí ẹ̀sìkí ló wà bí ọ̀yá dìde mo fẹ́ kẹ́ ẹ mọ pọ́blẹ́mù tí súnmọ́ bíbá ìké rí ìyí mo fẹ́ rí wọn ní rí ọ ní àgbáyé àríbítà tìrọ náà nì ẹ ṣe sùúrù o ká apá sókè díẹ̀ ṣe rí ẹsikítì ẹ̀ tó rán yìí eléyìí tún yàtọ̀ sí ẹsikí tó gbajúmọ̀ ẹsikí tó gbajúmọ̀ ó máa ń ní spéèsì ní ẹ̀gbẹ́ báyìí wá síbi òkè báyìí á ní spéèsì gan-an báyìí now ṣe rí spéèsì yẹn lọ́jọ́kò tí ò jọ àwọn aṣọ tí ó lè ṣàkóbá ṣẹ́rí spéèsì yẹn ẹ bá rántí ẹ̀ bẹ́ẹ̀ dandan ni fún un kó wọ singlet nítorí pé nígbà tí ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì tó bá ti yanú lẹ̀ tó sì wọ́ kírun sọ mọ̀ pé aṣọ yẹn yóò dẹnúlẹ̀ náà ní orí irun ni definitely ikùn rí ó yọ ọ́lẹ̀ yóò sì yọ ta táwọn èèyàn lè rí kétékété so irú aṣọ ẹsì kí báyẹn tó bá ti wọ̀ ọ́ o gbọ́dọ̀ rí i pé ọ̀wọ̀ síngílẹ̀tì tẹ́lẹ̀ rẹ̀ lábẹ́ yẹn náà tún wá ní tàbí ká sọ pé ọ̀gá yẹn ò ní agbádá wà ẹ rí i pé sítáì agbádá ò ní pé ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì yọ̀ọ̀yà lólẹ̀ gan-an ni so ọ gbọ́dọ̀ wàá wọ̀ yẹn nìkan kọ́ wá sọ pé o fẹ́ fi kírun fún àlọ́ o sì wà ní ìhòòhò náà nìyẹn lẹ́yìn náà ó ní àwọn aṣọ ṣòkòtò kéékèèké tẹ́lẹ̀mí máa ń wọ̀ sídìí tó ga sí wípé orí gangan ló máa dé orí gangan ló máa dé kò sí bó ti fẹ́ wọ orú ṣòkòtò yẹn nìkan kírun láì wọ aṣọ gbàgẹ̀rẹ̀ lé e mọ́lẹ̀ ti jókòó yọ sí ìta lẹ́yìn ìyẹn lọ́wọ́ kan abala iṣẹ́ ọnà tá à ń ṣe sí àwọn aṣọ wa àwọn iṣẹ́ ọnà tí wàá ṣe sí aṣọ rẹ kì í ṣe èèwọ̀ kó ṣe iṣẹ́ ọnà sí ara aṣọ o ṣùgbọ́n rántí wípé design ní ń pè ní iṣẹ́ ọnà design ara ní ń pè ní iṣẹ́ ọnà àrà tí wọ́n bọ̀ dá sí aṣọ ọ̀rẹ́ hun rí dájú wípé nọmba one wọn ò dára nǹkan ẹlẹ́mìí sí lára nǹkan ẹlẹ́mìí wọn ò yá sí lára bí labalábá bí ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà rí dájú wípé lógò àwọn kèfèrí kò jẹyọ nínú àrà tí wọ́n bá dá sí ibi aṣọ rẹ̀ Logo, àwọn kèfèrí wọ́n ní lógò tiwọn àwọn nàṣọ́rá wọ́n ní logo àgbélébù àwọn yẹ̀wúdí wọ́n ní logo triangle méjì tí wọ́n ti bọ́nú ara wọn àwọn oníyè pàrìpà àwọn náà ní lógò tiwọn lọ́tọ̀ àwọn court wọ́n ní lógò tiwọn lọ́tọ̀ àwọn ẹgbẹ́ ayé ẹgbẹ́ òṣòròǹgà wọn kálukú ló ní àmì ìdánimọ̀ tiẹ̀ lọ́tọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n yìí nígbàtí wọ́n ìsara wọn a gbọ́dọ̀ wá máa rí irú àrà tí ń bẹ ní táwọn fi ń jẹ́ ẹlẹ́bọ kí wọ́n wá sọ pé òfin dára pé èyí ò túmọ̀ sí nǹkan kan ó túmọ̀ sí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó túmọ̀ sí àìmọye bẹ̀rẹ̀ lórí ìfìlà orí wa àwọn fìlà kan bẹ nínú àwọn fìlà tàjíà táwùsá máa tà tó ga sí pé wọ́n làwọn ṣe plọ́ọ̀sì sí tí plọ́ọ̀sì ó fi di kírọ́ọ̀sì ìyàtọ̀ ń bẹ láàrin plus sign àti cross sign ṣùgbọ́n tí ẹni tí ń fọwọ́ ṣe tí ń fọwọ́ ta nǹkan sí nǹkan lára tó lòun òun dára plọ́ọ̀sì sí lára tí ó fi di kírọ́ọ̀sì mọ́ lọ́wọ́ kò ní mọ̀ ṣe mọ̀ pé wọ́n ló fi ń ṣe so àwọn àwọn fìlà yìí tó fẹ́ rà láti fi sọdún tàbọ̀ fẹ́ rà fún wíwọ̀ wò dáadáa ṣé wọn ò ya àwọn àgbélébú ṣé wọn ò yà síbẹ̀ àwọn iṣẹ́ ọ̀nà kíkóṣẹ́ sí ara aṣọ wa káwò dáadáa ṣé wọn ò ya àgbélébù síbẹ̀ ṣé wọn ò ya nǹkan ẹlẹ́mìí síbẹ̀ bákan náà lára modern style táwọn télọ̀ rán ní ìsìn òun ni pé tí èèyàn bá ra aṣọ kọ́lọ̀ kan fún wọn wọ́n wà bá wọn wọ́n wà bá wọn fi aṣọ míì ṣe àrà sí lára àwọn àrà yìí àti wá rí i pé nígbà míì wọ́n ń ṣe àrà àgbélébù wọ́n ń ṣe àrà àgbélébù sọ́wọ́ wájú báyìí wọ́n nà ọ̀kan gbọ̀nà sókè báyìí lóòrò wọ́n wàá fi ọ̀kan dábùú ẹ̀ ètò dábùú ẹ̀ yẹn ó ní yóò ẹnu fìlà ẹnu àpò aṣọ yẹn ọba lọ tẹ bá wò lọ́ọ̀kan báyìí ẹ mọ̀ pé àgbélébù ni eléyìí mo rò pé ẹ̀ ń gbọ́n tí mo ń sọ yìí dáadáa so kò ní dáa fún mùsùlùmí ẹni tí ó dowó ẹ̀sìn rẹ̀ àti ìgbàgbọ́ ẹ̀sìn rẹ̀ àti ìrísí ẹ̀sìn rẹ̀ kọ́ wá wọ́n wàá dá àrà kẹfìrì sí lọ́rùn kí a máa gbé káàkiri yóò máa wọ yẹbẹyẹbẹ lọ́jọ́ ọdún so àwọn aṣọ Guinea Ankara wọ́n gbajúmọ̀ pẹ̀lú design ẹ bá fẹ́ rà kìí ṣe èèwọ̀ ṣùgbọ́n wò dáadáa ṣé kìí ṣe pé wọ́n dá àrà nǹkan ẹlẹ́mìí lára tàbí àgbélébù lára so ní ti abala ti ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ gbọ́yàn yé ní ti abala tàwọn obìnrin náà irú nǹkan tá a sọ gẹ́lẹ́ nípa tàwọn ọkùnrin ó ń ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ àwọn obìnrin tí wọ́n kàn tó wá le jù bẹ́ẹ̀ lọ ni nítorí pé ní ti àwọn obìnrin àwọn nǹkan ọrùn wọn àti nǹkan etí wọn kẹ́ very very careful dáadáa wọ́n ń fi àgbélébù wọ́n fi ń ṣe àrà sí ríǹgì ọrùn wọ́n fi ń ṣe sí ríǹgì etí ok so àwọn nǹkan ọrùn àwọn nǹkan etí tẹ́ bá fẹ́ rà ẹ ṣàkíyèsí ẹ̀ dáadáa kẹ́ ẹ rí pé wọn ò gbé lógò yẹ̀wúdí tàbí lógò nàṣọ́rá wọn ò gbé sí lára àwọn séènì ọrùn míì nígbà bá tó ṣèdí mọ́ra wọn tán wọ́n á fi pẹ́ńpẹ́lẹ́ kan sí ìparí ẹ̀ báyìí pẹ́ńpẹ́lẹ́ yẹn ẹ̀wù dáadáa ṣé kìí ṣe pé wọ́n fi ya ẹyẹ ṣé kìí ṣe àgbélébù àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ wò dáadáa bákan náà wá ni pé ní ti ọ̀rọ̀ ìdì obìnrin mùsùlùmọ́ tó wá fẹ́ lọ sí ìdì aṣọ oríṣi méjì lẹ̀sìn ní kó lò ó aṣọ tó rà gẹ́gẹ́ bí aṣọ ọdún bí àǹkárá bí gíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà kó wá wọ jẹ̀lìbáàbù lé lórí jẹ̀lìbáàbù tó wọ̀ lé lórí ìyapa ẹnu òsì lórí rẹ̀ o lọ́dọ̀ àwọn àfáà ìyapa ẹnu kankan òsì lórí jẹ̀lìbáàbù tí wàá wọ̀ lé aṣọ gíní rẹ aṣọ àǹkárá rẹ aṣọ léèsì rẹ ìyapa ẹnu kan òsì lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wa ibi tí àpẹẹrẹ wà ní pé ṣó bójú ṣó bọ́wọ́.